tẹ́lẹ̀ bá débi ọ̀ká sọ ẹni tó bá ti lè protect orúkọ rẹ̀ gan nítorí nǹkan tó fẹ́ jẹ́ tó protect orúkọ family ẹ̀ kò yẹ kéèyàn bú àwọn kọ̀ọ̀kan àti tọ́pẹ́ wá bẹ̀rẹ̀ sí sọ bẹ́ẹ̀ ni pé wọ́n mọ́ bẹ́ẹ̀ ni pé ọ̀ close mọ́ dáàdì rẹpẹtẹ àpẹtẹ kọ̀ ṣe mi ó kọ̀ dùn mí pé mi mọ̀ páyìn tọ́pẹ́ lè wà bẹ́ẹ̀ mo bí pé tábàtẹ̀ ń jà bí kákú kọ́ so mi lè kọ́ fún yín kọ́kọ́ tọ̀ débi pé ìgbà míì gan àti rí five hundred naira jẹun ó máa ń ní lára gbà yẹn máa táwọn mi àkọ́ manage àkọlé bó jẹ́ akọ̀lẹ̀ manage akọ̀lẹ̀ akọ̀lẹ̀ akọ̀lẹ̀ sọ pé bẹ́yà maybe akọ̀rẹ̀ ẹja akọ̀rẹ̀ ẹja yíyan akọ̀rẹ̀ ìwojú àtàgbù akọ̀ manage so even including his, some of his family members they believe that daddy had millions he left millions with me some of some some of them came to me he said daddy ọ̀gbẹ́ni daddy ẹ eh, wọ́n ní kọ́ three million wá pẹ́ daddy sunu olúwa i personally mo ní ilé nìkan gbọ́ sí agbóhùn lọ́yà wọn mo bẹ̀rẹ̀ sí pray mo ní i believe ẹ sẹ́ wọ́n máa padà wá sí ayé pé dájú ò lè lọ from my family member kí ọ́ tẹ̀ ní ah, à ó máa yọ̀ dà pé ó ti ń yàwó rè pé à ah, ṣé ẹni tí bọ́dì ẹ̀ ti ń rìn mo ṣàníkan fi wọ́ sílé ẹ fi wọ́lẹ̀ wọ́n máa jí padà ẹ má jẹ́ ká rush láti sún wọn. mo gbé bọ́dì ọkọ mi sórí bẹ́ẹ̀dì èmi ṣì ń pray mo kàn rí pé bẹ́ẹ̀ ni pé èèyàn kan ń da mi lóyún nígbà mo gbójú sókè ẹ̀yìn ẹ ti ń disturb mi jù wọ́n mo gbójú sókè ní yàrá ọkọ mi ó di pé ìkan náà àbúrò wọn ọmọ yẹn ọmọ bàbá ìmọ̀kan tó ń wà ní yàrá wọn mo kó kọ́kọ́rọ́ mọ́tò yẹn mi ò wọ́n mọ́tò yẹn gan mo káyìn wà ní kọ́mpà mi ò wọ́n mọ̀ ẹ̀ so èmi ti bàjẹ́ lẹ́ẹ̀mbẹ́ ọlọgbẹ́ tó ń vẹ́kù wọ́n á fi tó ẹ̀ lọ àwọn àbúrò wọn the same mother the same father wọ́n á fi tó mọ́tò yẹn lọ kọ́tẹ́kọ́ àfọ́nì sí mi ni pé àwọn tó súnmọ́ wa dùgbà yẹn àwọn tó máa wálé wá jẹun ní àjẹtàrà àjẹtòsó àjẹtàlẹ́ wá gba owó àgbo oríṣiríṣi àwọn ọmọ máa ń tèmọ́ dáadé àbá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ dáadé àwa preach fún wọn dáadé àpò fún oríṣiríṣi àwọn most of them like ninety percent or ninety five percent of them lọ́kọ̀. Ajanaku. I'm from Osun State, Ilesha precisely. Ìlú eh, <laughs> Èkó ló bí mi sí. Eh, ní area Ìjú Ṣàgàṣà, ní area bẹ̀yẹn nílé dáàdì mi wà. Then mo lọ sí primary school, primary school bíi méjì mo lọ ṣá. Then uh, secondary school, uh, but to God be the glory, last four years five years ago bí ọdún márùn sẹ́yìn ni mo ṣe lọ yunifásitì mo ṣe ní ìrọ̀fẹ́ láti lọ yunifásitì so mo lọ sí National Open University so I, and I graduated with you know uh, two one that is second class upper in uh, peace studies and conflict resolution. pàdé ní ọdún yẹn two thousand from now yeah 2003. thousand and three wọ́n wa ó wà mí serious because somebody somebody èèyàn eh, kan wà ní around the one by. yẹn so so she just like ah I have this uh, this uh, pastor would like you to meet the pastor to I was like mo yà yẹn mo sọ fún mi pé mo ní ìṣòro pé mo fẹ́ pastor because I was a good lady I mean very good care to that woman on the street bàbá gbẹ́rù máa pàdé wọn máa gbẹ́rù wá so ìmọ̀pọ̀ ti ń wò mí wọn náà fẹ́ jẹ́ kí n lọ mọ dájà ọkọ so when on getting there èmi tẹ̀ bóyá àgbàlagbà kọ́ ni wọ́n rí pé wọ́n yan guy ni èmi tẹ̀ ó wá jẹ́ second street ibi tèmi ń gbé tí mo ọ̀dọ̀ ẹ̀gbọ́n mọ́mí mi tí mo ń gbé tí mo ti ń lọ school tí mo ti ń lọ secondary school tí mo ti lọ secondary school I was like ah street wa lélẹ́yìí so mo ṣáà Oh meanwhile, God have told him that his wife was coming, which was me. I didn't know, you know. And the woman did not, he didn't tell the woman also, oh, fún máa yẹn pé máa yẹn kọ́ ni òun kọ́ bẹ̀ jẹ́ kí n tẹ̀lé òun lọ, akọ̀ lọ kí dáadé òun kọ́ kíní kọ́. So that was how. So meanwhile, he has told some people that uh, his wife is coming. So he said when he saw me, he was like, ah, his wife, this girl, do you, do you know, are you sure of what you are saying? I was expecting someone that is a graduate, you know, that when you see her, the way she even dress you know that this mommy pastor you know this uh, she wants to be a mommy pastor and this girl how can you tell me that this my wife so <laughs> <laughs> that was just how <laughs> we started then. ìkọ̀kọ̀ náà ni kò máa mú dání dání tọ́nà bá sọ pé ọjọ́ ti dé uh, like I normally said and I always advise other ministers of God I have the opportunity tí mo ní ọ̀rọ̀ ọ̀fẹ́ láti come across stress was part of what affected daddy's health uh, was part of what affected him the stress was too much so good he was ill before he slept with the Lord but it was stress that caused him too much stress he hardly rest he had no sleep he loved humanity everything about humanity even when he's supposed to eat he will not eat he just people people people I, I don't know I can say that was what part of what affected him. I believe that tọ́lọ́run bá sọ pé ọlọ́jọ́ ti dé kò sẹ́ni tó lè pààyàn that is my own belief. Ibu tí I just I'm just saying it uh, because some people wọ́n máa ń believe pé àwọn àjẹ́ máa ń pààyàn àwọn babaláwo kà fà kà wọ̀rẹ́ ìpọ́n máa ń pààyàn. I believe bẹ́ẹ̀ sọ pé ṣé bìlísì lè wọ̀lú láì ṣe pọ́ lọ́mọ sí i believe God support them and the reason tó bá ń jẹ́ pé àjẹpéyàn kan kájẹyàn kó má yọ̀ pé òun pa ẹnìyẹn Ọlọ́run ló fún ṣe ọlọ́run dẹ̀ nídìí láti fòṣe ó lè fòṣe pé torí pé kò fẹ́ sọ ẹ̀mí ẹni yẹn nù ó rí ó value so ẹni yẹn ó rí pé tóun bá jẹ́ kẹ́ni yẹn pẹ́ jù ó lè dẹ́ṣẹ̀ tí kò fi nínú ọ̀rọ̀ fẹ́ láti wà níjọba òun so tó bá kàn ti nípa àwọn àjẹgbógun tí a ní okay let me support people ẹ rò bóyá ilẹ̀ pa wọ́n kàn because God is after our soul as devil is targeting our soul ọlọ́run náà soul wa ló wà after so the number of the days we spend on earth has nothing to do with where our soul will end up to so stress wà lára ẹ̀ but stress i can't lie to you ọlọ́run tún sọ pé ọlọ́jọ́ ti dé ni. oríṣiríṣi náà la máa gbọ́ honestly i don't want to talk too deep because there were a lot of things that happened then like i said it was he briefly he was taken to the hospital no doubt about that he was taken to amgbowolo uh, uh, hospital nígbà yẹn nígbà yẹn agbóhùn lọ sí hospital there was no doubt about that all hospital then all lọ sí olú wọn so that is just what I can say about that. kò sí kankan tó jẹ́ pé bóyá àwọn olóró wọnú compound kò sí kankan tó jẹ́ bẹ́ẹ̀ kò tó ṣẹlẹ̀ gbá yẹn ni pé ṣe rí nílé ayé yìí ọlọ́run kò ṣàánú yàn ẹni tó bá mọ̀yàn jù ló máa ń dalẹ̀ yàn ọmọ yíyan gan dalè yan kan tó ṣẹlẹ̀ nígbà yẹn mi kì í fẹ́rí lè sọ because mo try láti mo ti try láti forgive gbogbo àwọn tó ṣe kinní yẹn they were very close to daddy they just try they thought ìgbà yẹn wọ́n rò pé bóyá daddy fowó kọlẹ̀ rẹpẹtẹ because daddy was a philanthropist daddy bọ́ ní hundred thousand lákàn Daddy lè fún yàn gbogbo hundred thousand yẹn so tó bá fún ẹ hundred thousand wàá bí pé rent tó fún hundred thousand ó ní hundred million lákàntì so even including his, some of his family members They believed that daddy had millions. He left millions with me. So hmm. there was conspiracy then that uh, uh, uh, daddy ah, Ogboni uh, because all the all the maybe I was novice then. ọmọ pé I carry the grace of Omole. lè jẹ novice ní fiọ́lì máa wò mí pé àwọn ah, ọ̀ṣọ́mọ kékeré then. So some of some some of them came to me they say eh, daddy Ogboni daddy ẹ eh, wọ́n ní kọ́ lọ mú three million wá pé tó bá ti fún three million ọ̀nì wá da? bẹ́rí àrò gbìngínní kọ ìgbà ayé àtẹ̀tí mi píkì ọjọ́ because nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà dáàdi sùn ní olúwa i personally mo ní ilé nìkan gbé wọn sí agbóhùn lọ́yà wọn mo bẹ̀rẹ̀ sí pray mo ní i believe ẹsẹ̀ wọ́n máa padà wá sí ayé pé dáàdi ò lè lọ bẹ́ẹ̀ because mo rò pé ah a very wonderful man ẹni tó ẹ̀pọ̀ gbáyé òfin ṣe ṣọlá akọ wà á jẹ́ kó lọ just like that ó sì ní nǹkan tó fẹ́ ṣe i believe that i will die before him he is older than me but i believe because mo believe pé mi useless lọ́wọ́ Ọlọ́run that this useful man the man that he forget about his life wọ́n gbàgbé pa ayé wọn ayé àwọn èèyàn ìkọ́ tó bá ti ṣe pẹ̀lú ọlọ́run máa fi gbá ayé wọn ṣe akàní báwo ló ṣe máa lọ bẹ́ẹ̀ so bẹ̀rẹ̀ sí ń gbàdúrà ó ṣe ó gbẹ̀ mọ́ so fọ́ọ̀mù family member kí wọ́n tẹ̀ ní ah, à ó máa yọ̀dà pé ó ti ń yàwó rè pé à ah, ṣé ẹni tí wọ́n dẹ̀ ti ń rìn mo ṣáà fi wọ́ sílé but after like two days nígbà tá a rí pàwọn kan plan pé láti fẹ́ wá gbé bọ́dì yẹn láti àṣà gbé bọ́dì yẹn lọ sí mortuary so there i will be going to visit i notice pé ẹni tó ti ẹ̀bá ń bọ́dì wọ irun wò èkánná wù jáde láti lọ pọ so i was like ah this man will still come back to life ẹ fi wọlé wọn máa jí padà ẹ má jẹ ká rush láti sun wọn ara kan tó jẹ́ kí bẹ́ẹ̀rẹ̀ àwọn after eleven months mi gan mo kàn ní ah, after twelve mo máa pé wọ́n yẹ wọ́n máa ṣe remembrance ṣé àwọn èèyàn ní sọ pé nǹkan mi ní fún wa mọ́ mo á pa ọ̀chọ́ mi mo ní ẹ jẹ́ ká lọ ká sí bọ́dì ẹ ká jẹ́ pé bàbá yìí lọ sí mi bó ṣe wọ́n lọ́hùn nìyẹn ẹ má jẹ́ ká dààmú ra wa mọ́ so during that time àwọn kọ́ wa bá mi ní family ṣe tọ́lọ̀ bá débi ọ̀rọ̀ ká sọ ẹni tó bá ti lè protect orúkọ rẹ̀ gan nítorí nǹkan tó fẹ́ jẹ́ tó protect orúkọ family ẹ̀ kò yẹ kéèyàn bú àwọn kọ̀ọ̀kan some of his family members they came to me ọwọ́ bá mi mọ́mí ẹ ẹ ẹ three million naira ògbóni dáàdì tábà sọ three million naira yẹn wọ́n máa expose mo náà kọ́ tí mo fẹ́ mo ní mo mọ̀ mo ní ó dùn mí pé ẹ̀yin tẹ jẹ́ ẹni tó ti kọ́ni wọn tó dé àbá mi yẹn ń gbọ́gbọ́ lọ́wọ́ kọ́ sọ̀rọ̀ dáàdì fún mi gbà mo pàdé dáàdì pé ah dáàdì lágbára pọ́jọ́kọ̀ dáàdì gbàdúrà dáàdì dẹ́ gbẹ̀sẹ̀ sókè báyìí ẹsẹ̀ dáàdì dẹ́ wọnú concrete ipe ọlọ́wọ́ concrete yẹn ń gbọ́ lọ́wọ́ kan sọ̀rọ̀ dáàdì fún mi tí mo fi kọ́kọ́ bẹ̀rù dáàdì I was not surprised pé gbàtẹ́ni wa papòdà ìwọ kankan ló tún wá nídìí ẹni tó wá bá mi pé ẹ fẹ́ gba three million pé ẹ fẹ́ lọ fún ògbóni kan máa ní mo fẹ́ ra ògbóni yẹn tó bá yẹ pọkàn mi wà bẹ́ẹ̀ pé mo fẹ́ béèrè question méjì mẹ́ta kan pé mo fẹ́ rí wọn wípé dẹ̀ tó bá fẹ́ wá di abẹ́rẹ́ àrùn tó bá ti rẹ́dì kọ́ wá dàrú mo fẹ́ rí wọn. so ọṣà bẹ̀rẹ̀ wọn ni ọmọ akẹ́yìn ọkọ mi o mo ní kí ló jẹ yín ọkọ wọn ní first born mi ah èmi kẹ́mi dẹ́fẹ̀ẹ́ kú tẹ́lẹ̀ ìgbà yẹn fẹ́ lọ bá dádì torí ó ṣe mí bíi kí pé kiri kan tètè máa pa mí nígbà yẹn torí dájú kan sọ pé tó bá ti parẹ́ kò nílò ọjọ́bọ ọ̀run no matter kan tó bá fi parẹ́ if not for that I would have committed suicide so gbà tó ní pé ah, mo ní àwọn tẹ̀ máa mu yá nìkan mo ní ọmọ mi nìkan kọ́ lẹ́ máa pa ọ kọ́ pè mí náà àwọn ògbóni ẹ̀fẹ́ kọ́ pè mí èmi ò ní three million nìkan so ọ ṣà lọ so one of them they happen to be my husband uncle after three months exactly my husband slept with the law ọkọ mi sùn lóluwa ní seventeen of August seventeen of November ó wá ní accident náà tó wá bá mi yẹn pé wọ́n gbowó a ṣe ń fọ̀rọ̀ yẹn nígbà yẹn mo involve our some of their family members kọ́ tí mo bá lẹ́nu wọn mi ò láìkẹ́ mo ṣáà dúró ọlọ́run dúró pẹ̀lú mo ní God even during that time some of my family members gẹ́gẹ́ bí nǹkan tó mọ̀ wọ́n bá mi ọmọ yìí ah má ṣe rẹ̀ léṣe bá bá ṣe ẹ ṣáà máa wọ̀ rí so they came so ìyẹn wá ní accident ìgbà tí wọ́n ní accident ìyẹn wá wá lẹ́yìn ìgbà tá rẹ̀ yá dẹ̀ mo hospital lọ́sítà wá ní ah Hmm. ọkọ mi pé ah spirit ẹ̀ wà lẹ́yìn mi o pé kí n má dá àwọn ọkọ lóhùn àwọn táwọn sọ pé ọ̀gbọ́n nìkan kókò sógbó nìkan kọ̀ọ̀kan pé owó kọ̀ọ̀kan sọ pé mo ní mi mọ̀ sà mo ní àti mo mọ ẹni tí mo fẹ́ ni mo ní mo mọ̀ wá ní àkímádà kánú òun ti kú sí àwọn olórí kinní kan wọ́n bá ṣe kó tí wọ́n báwọn nìyẹn pé nìkan ìyẹn ṣáà lọ ọlọ́run ṣáà ṣànímá ẹ̀ máa ẹ̀ ṣáà ọwọ́ ní wọ́n sọ̀gbà so pé ṣògbóni kò ṣògbóni tàlámọ̀ pàwọn pípẹ́ ló organize ipe káwọn yẹn in which they did not enter the compound pé kọ́kọ́ wá sí street pé kọ́kọ́ sọ pé ẹ àjànàkú ó ti lọ kinní kan pé kọ́kọ́ they did that wọ́n ní kọ́tọ́ wọ́n ní intention wọn ni pé ọ rò pé táwọn some few church members tó wà ní church inú compound ilé because ọkọ àbẹ̀tọ̀ ń gbàdúrà pé tó bá ti gbọ́ ipa àwọ̀ aláwo pé gbogbo ọmọ asá jáde àwọn yẹn wá dúró wọ́n ní láéláé àwọn ò lọ sẹ́niwẹ̀ because ẹ̀kọ́ tá a gbọ́ ni pé ọ fẹ́ lọ opportunity láti invade ilé láti wá ọ̀rọ̀ kankan láti wò bóyá ó wà lé because i'm not surprised immediately when my husband slept with the lord i can see it anywhere one of them á sọ gan lójú wọn mo gbé bọ́dì ọkọ mi sórí bẹ́ẹ̀dì èmi ṣì ń pray mo kàn rí pé bẹ́ẹ̀ ni pé èèyàn kan ń dànù lérú nígbà mo gbójú sókè ẹni ẹ ti ń disturb mi jù wọn mo gbójú sókè ní yàrá ọkọ mi ó di pé kan náà àbúrò wọn ọmọ yẹn ọmọ bàbá ìmọ̀kan tó ń wà ní yàrá wọn first day tẹ́ni ìsúnlóluwa ta gbé bọ́dì ẹ̀ sílẹ̀ mo ṣì ń pray fún mo ṣì ń pray pé this man will come back to life wọ́n ní ẹ lọ sí ẹ lọ sí ó ti kú ó ti kú bẹ́ẹ̀ni pọ́tẹ̀ tí wá kí dáàdì kùsùn tó lọ́wọ́ tẹ́lẹ̀ ni and this was the man when he was alive everything ló ń ṣe fún yín so ìyẹn ṣàlọ bẹ́ẹ̀ gbádùn máa kọ pépà mi kọ pé àwọn àbúrò wọn náà kọ́ ni wọ́n ń lọ sí pépà náà sọ ṣíṣe pé gbóni gbáka òkọ kò ṣe gbá kọ́ṣà so ọ̀rọ̀ gbóni kò ṣe gbóni family wọ bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ nítorí pé ọ́bìlì pa àwọn máa rówó gbà lọ́wọ́ mi but thank God àṣebẹ́rẹ́ à kò sí kọ̀ọ̀kan mi ò mú retí àwọn àwọn ògbóni ọ̀dẹ̀ wa títí títí mi jẹ́ fún wọn ní three hundred naira dípò three million ọdẹ yàmí lẹ́nu pé mi ò mi ò rí wọn mo ṣe ń retí wọn dọ̀la bóyá ọdẹ ṣì lè wà. ọ sọ ṣùgbọ́n òwe ẹ̀pọ̀ òní jésù máa fi bá ọmọ ẹ̀yìn sọ̀rọ̀ òwe dáàdì fi sọ̀rọ̀ ọ sọ ọ ni àwọn ń lọ àwọn ń lọ síbi táwọn èèyàn funfun wà àwọn lọ àwọn arókò bóyá fẹ́ travel lọ abroad lọ sọ àwọn lọ àwọn ò belong sí ọ̀dọ̀ ẹ̀yin yìí ẹ̀yin tó yẹ pé ìrònú yín tí wọ́n bá rò kan tó wà ní yín dúdú ní gbogbo gbà ibi lẹ má rò sọmọ làkejì yín I don't belong to you people I'm going to where I belong to ibi táwọn èèyàn funfun wà kí ni wọ́n ṣàn sọ then before almost like one month if I'm not mistaken or two months ọ̀fẹ́ sùn lọ́lùwà dáàdì mo kọ wà ní ah, because dáàdì máa busy but dáàdì mo kọ wà pẹ̀lú wọn I just God I was just talking talking talking Osha, ṣáà wọ́n sọ àwọn kọ̀ọ̀kan ah, ó to me money ní kí lélẹ̀ kí lélẹ̀ kí lélẹ̀ so when iná nígbà tí ọwọ́ ají sọ ah mo ti gbọ́ ògùn kọ́tà sọ pé mo ti rí àwọn ilé kan èmi mọ̀ pé òwe lọ́ fi sọ̀rọ̀ wọ́n kàn sọ lójú pé mò ń lọ èèyàn kan bọ̀ èèyàn kan máa tún lágbára wọ́n ṣàbẹ̀rẹ̀ sí sọ ah, kí lè gbúlẹ̀ so ọwọ́ àpè kan náà ọ̀pọ̀ àwọn church members kọ̀ọ̀kan ó kọ̀ dùn pé àwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ náà ló ti lọ church lẹ́yìn tó lọ́sọ̀ọ̀sọ̀ kú sọ ọ̀pọ̀ wọn wá ní pé ah ìyàwó mi ti rí mi lé ní o ìyàwó mi ti mo ti sọ àwọn kọ̀ọ̀kan tó yẹ pé ó ti gbọ́ she she's not ordinary person again o ó ti di she she's your, now your mother she, if i'm not around dáàdì kan sọ̀rọ̀ ẹ lówe apẹ́pẹ́pẹ́ lọ́jọ́ ẹ dáàdì bá everybody sọ̀rọ̀ pé àwọn lọ́ọ́ ti wọ ọ̀gẹ́ni kan pé táwọn bá dẹ̀ lọ tó bá tètè gbà kan tó fẹ́ gbà ń sí táwọn bá lọ jẹ́bẹ̀ dájú ṣáà wọ́n sọ olówó bẹ́ẹ̀ wọ́n bínú gan kan bínú lọ́jọ́ yẹn gan torí ó ń ta wọ́n lára pé ah you people ẹ kọ̀ wá láàndà wọn gbogbo tí kẹjẹ wà owó owó ẹ ẹ alágbára ń lọ lọ́dọ̀ yín ẹ mọ̀ láti ṣáà you know kàn sọ̀rọ̀ ní paribu tó bá ti gbogbo rẹ̀ wá ṣẹlẹ̀ ọtún wa sọ náà máa cause commotion láti ní mo máa cause I will cause commotion cause commotion wọ́n ti ti sọ ṣọ́ọ̀ṣì lọ́sẹ̀ ti kọ́ bẹ̀rẹ̀ àwọn máa parọ́ àrò bóyá òpó náà táwọ́ yẹ ká lọ́wọ́ mí commotion dictionary ká mọ̀ kàn tí pé commotion máa ṣe nǹkan tó dáa ó máa yẹ ó máa ah dàrú dàpọ̀ máa yẹ ah ẹ náà máa cause commotion àwọn lọ kìnìkan so he has said it before he slept with the Lord but àwa ò àfura àmọ̀ pé bóyá nǹkan tó nìyẹn. like I said nígbà tí dáàdi nígbà tí ọ̀rọ̀ yìí fẹ́ ṣẹlẹ̀ nígbà yẹn kò dáàdi pè mí but before then ó ti anoint me as pastor then ó ti anoint me as pastor but ìgbà tó wá fẹ́ lọ yẹn ọkọ̀ but nínú church kan ló ti ṣe yẹn ilé ni but some people were there ah, mo ń lọ. Eh, ìyá yín nìyẹn máa kíní ṣáà sọ ní òwe generally gbà so when he slept there lord i can't lie to you initially i was like because i was like you bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ behind the scene ni máa orí ọ̀tà lẹ́kọ̀ọ́ tí máa rí mi mo wà lé gan mo lè má tọ̀kalẹ̀ for the next one week àwọn kò sí kọ́ fẹ́ wá ṣe ìsàlẹ̀ so ìgbà tó lọ́gbà yẹn ìgbà tó sùn ní I was like bàbá I want náà man preach no man ń everything one time tí mo preach was like but tó lọ sí South Africa thursday for one week mo kàn take sermon lọ́jọ́ join. àtọ̀ sí yẹn every Sunday àwọn náà máa take sermon ẹ báwo mo ṣe fẹ́ bí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ couple together with ìkan got ṣẹlẹ̀ ṣọ́ọ̀kì ẹ̀ ṣì wà lára me. but Sunday tó tẹ̀lé I said I must go to church I came to church the topic God just gave me the topic bí tẹ́mi ti bẹ̀rẹ̀ mo fún mi topic here. mo kàn bẹ̀rẹ̀ sí preach mo dey preach àwọn èèyàn were like ah so for after then mo ṣáà rí i the same grace dáàdì ní dáàdì does dáàdì ọ̀hún kọ topic lẹ̀ there was a time gba mo ṣe pàdé wọn màá bá wọn kọ topic pé àdáàdì kan báyìí mo bá ń kọ àwọn topic kan o màá rí i pé dáàdì òun kọ̀ọ̀kan ní topic pé kọ́ fi ṣèkà wọn làwọn fi ṣèkà táwọn bá di dọ́tà táwọn bá ti sọ pé topic aláwọ̀ fẹ́ fi preach ọlọ́run adé change ẹ̀ màá rí i pé ke the same thing wá ń ṣẹlẹ̀ sí mi náà tí bá ti prepare pé kọ́ bá fẹ́ ṣe wàásù bá di dọ́tà ọlọ́run àmú topic mi wà pé kọ́ bá yẹn kì í fi ṣe wàásù gbàmí mo lè ti prepare tí máa fi kó ní orí síìtì mi báyìí máa ti podium báyìí nǹkan mi màá kọ́ ni pé nǹkan mi ni mo ṣe nǹkan mi ni mo sọ throughout màá wò pé nǹkan tí mo plan fún kọ́ ni mo sọ kí ló ṣẹlẹ̀ so after the mission ṣáà rí pé ọlọ́run gba gbogbo ògo ọ̀pọ̀ tó sá lọ fẹ́ẹ́ sọ pé ṣé gbogbo ọkọ ló sá lọ ṣá kí ni mo sọ pọ̀ gbogbo ló sá lọ. kọ́tọ́kọ́ àfọ́nìsí mi ni pé àwọn tó súnmọ́ wa jù báyìí àwọn tó máa wálé wá jẹun èmi àjẹtàrọ àjẹtọ̀sọ́ àjẹtalẹ́ wá gba owó wá gbé oríṣiríṣi wá àwọn máa ń tègbè mọ́ dáadé àbá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ dáadé wá preach fún wọn dáadé à pray for oríṣiríṣi àwọn most of them like ninety percent or ninety five percent of them lọ́kọ̀ gbogbo ló sá lọ ẹ̀kọ́ tí mo lè sọ pé fẹ́ dúró yẹn kọ́ máa perform program kò ní lè close mọ́ dáàdì kò wálé wa gọ́rí kò ní lè close mọ́ dáàdì gbádájú ara rẹ̀ sómi lè kà mọ́ gbogbo wọn sá lọ ni wọn fẹsẹ̀ fa ni gbogbo wọn sá lọ pátápátá kò sí kọ̀ọ̀kan nu wọn àti prominent o àti musician o àti actor o actress ọ̀sàlọ̀ ni ẹ̀jẹ̀ sọ bẹ́ẹ̀ ọ̀ dúró àti presenters o kó àwọn presenter àwọn ti journalist o ọmọ wa lè wa àwa gba ráìsì wa gba gbá dàpọ̀ wa gbà wo ọ̀sà ni ọ̀pọ̀lọpọ̀ wọgọ́ ó tún lọ kọ̀kọ́ púpọ̀ àwọn tó jẹ́ pé ṣọ́ọ̀ṣì nìkan ni a ti máa ń pàdé jẹ́ pé ọkọ̀ wa ń ṣàmì sí àdúrà church nìkan wà church pé ok tó àṣà fìdí máa lọlé ìníkan àwọn gan ló wá dúró lẹ́yìn ìgbà wọn ni mọ́mì we stand by you no matter kan tó ṣẹlẹ̀ tó bá tẹ̀ sọ pé ògbóni gan ni dáàdì ẹ ògbóni ẹ̀ kò fi bá ayé wa jẹ́ ó fi tó ayé wa ṣe ni ó fi ṣoore fáwọn èèyàn ni tó bá tó a máa dúró àlọ́ anywhere ah, máa ní sọ àwọn surprise pé ṣé bí èèyàn ṣe rí nílé sọ àwọn tí mo wà expect yẹn àwọn yẹn wá dúró and later some some that left maybe they realize their mistakes they came back i can't i won't lie to you bí dáìsẹ̀ sùn lórí wa yẹn ó affect the church gan affect the church but kò affect ministry there is difference between church and ministry because uh, eh, there is difference between church and ministry kò affect ministry because God has been using me for people all over the places very soon by God grace this month we have a forthcoming crusade also so it, it doesn't affect daddy ministry it doesn't affect my ministry but it affect daddy ministry that I carry that the uh, bàtà tí mo kẹsẹ̀ bọ̀ affect it but ó affect the church but nípa. Uh, uh, wẹ́rìlà tá a bá pẹ́ wà fẹ́ẹ̀tì nípa àwọn èèyàn ni o tán wá kò ṣe pé iṣẹ́ ọlọ́run sì ṣiṣẹ́ ìyanu ọlọ́run sì ń dábìrà nínú ayé àwọn èèyàn ọlọ́run sì ń ṣoríṣiríṣi but nípa pé nọ́mbà ìyàwó tó wá àwọn kò wá church mọ́ àwọn kan ló ṣì dúró so that's it and God has been so ọlọ́run he has been so faithful mi mọ mi ní sọ pé bóyá ń ṣe lélẹ̀ torí mi kọ́ it's not my, my power and my mind. Ah, aláàjì máa most time even most people àwọn church member gan mi àná òun rí dáàdì lójú àlá pé dáàdì sọ fún nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ọlọ ìpè kìíní yẹn ó dẹ̀ ó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so and èmi náà àmọ́ ìgbà tí máa ń wọ lójú àlá tó máa sọ àwọn kankan fi máa so ìṣe normal ẹ̀ òkúta lágbára bá sùn normal tì nìyẹn èyàn máa ó máa fara ẹ̀wọ̀n èyàn máa ra ọ̀ kankan èyàn máa ra ọ̀ àpẹẹrẹ pé ah this person is a powerful person uh, being indeed. immediately nígbà tí wọ́n sùn lọ́lọ́wà I will say this I want àwọn èèyàn lè máa fẹ́ bílífù rẹpẹtẹ because it's beyond it was beyond my comprehension ilé when dájú slept left the Lord àwọn èèyàn gádà sílé ọbẹ̀ ẹ̀sìn gbàdúrà bad dáàdì àwọn ọmọ olúwa náà ó jọyìn ẹ gbọ́dọ̀ padà wá ẹ gbọ́dọ̀ lọ báyìí ẹ ti parí iṣẹ́ kìíní kọ <laughs> nígbà tó ń ṣàwọn olóko dáàdì àwọn akọ́lá pé dáàdì àwọn sọ pé dáàdì ò ti parí iṣẹ́ báwo la ṣe mọ̀ pé dáàdì ò ti parí iṣẹ́ so aṣá ń gbàdúrà aṣá bad. gbàdúrà gbàdúrà gbàdúrà so ara tó wà bẹ́ẹ̀ ọlọ́run ṣojú wọn I was not there I was upstairs nǹkan wà lọ so ọrí dáàdì dáàdì came in dàbí bí spirit bí dáàdì ṣe wá báyìí ọkọ̀ wọnú èèyàn kan níbo ṣe kọ́kọ́ wọnú ẹni yẹn ó jáde so because I was upstairs so ó wá ó ní ó wá wọnú another person pé so I was just upstairs ọkọ̀ wa kọlẹ̀ kùyà mi pé dáàdì ní pé kí gbàdúrà fún ọmọ yìí pé tí bàbá gbàdúrà fún ẹni yìí kó máa kú wípé kíní yẹn ti pọ̀ ju ara ẹ̀ lọ ọmọbìnrin dẹ̀ ti ń lọ ó ti ń lọ lóòótọ́ pé kí má jẹ́ kó sọ mí lẹ́nu pé bóyá ó kú sílé mi pé ó ti spirit yẹn ẹni tó bá kọ́kọ́ rán èèyàn ò wá so ẹnì kejì sábà pẹ́ mo máa fi sọ̀kalẹ̀ because I was just crying I was just I was praying crying ẹ máa fi sọ̀kalẹ̀ ọmọ yìí ó ti ń lọ tán spirit yẹn ti ń lọ nínú ẹ̀ ọkọ̀ sáré ọkọ̀ sáré àti oyè olú mi ọkọ̀ yẹn dájú sọ pé kí n má nà tí ọkì àná ẹ̀ kí n pray fún pé mi nìkan mo lè pray fún tó máa wà normal pé tí mo bá pray fún tó bá pẹ́ jù pé sóòlù ẹ̀ máa ah mo ṣáà tètè sáré lọ gbé àrùn tí ọ̀ mo ṣáà pray for ọmọ yẹn mo gbà àrùn tí ọ̀ yẹn fún so immediately nígbà tí kíní ẹ̀ ṣẹlẹ̀ ọmọ yẹn ọmọbìnrin ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bí dáàdì dáàdì ṣe máa ń sọ̀rọ̀ everything ní moment ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bí dáàdì so mo ṣáà pray fún mi pray fún wa call back to our right senses kò wá sọ̀rọ̀ bí dáàdì mọ́ ṣe mọ̀ pé kò wá sọ̀rọ̀ bí dáàdì mọ́ ara ẹ̀ ṣáà wà wọ́n pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ láàrin kí ló ṣẹlẹ̀ láàrin pé mi mọ ẹni tó bá yẹ pé ó ti use mouth bí kérúbù ṣẹlẹ̀ mọ́ pé má ṣe tó máa ní ẹ̀mí gbéyàn ẹ máa ẹ̀ ń pẹ́ nìyẹn tó bá yẹ kó ṣàgbèrè gan á tún àṣírí rẹ̀ ní ṣọ́ọ̀ṣì pé òun lọ ṣàgbèrè <laughs> tó bá sọ̀rọ̀ tán tó bá bá pé ó máa sọ báyìí á ní ah, a àwọn pàṣírí ti tú kó tóun dá ṣe tóun jẹ́ kéèyàn mọ̀ ẹ̀ pé òun kọ́ ló sọ̀rọ̀ gbà yẹn so bóyá máa bóyá ìṣẹ̀lẹ̀ gbà yẹn nìyẹn so spirit daddy ó lè wọlé anybody ẹni á sọ̀rọ̀ bí daddy because a ṣe bí daddy bí daddy ṣe máa ṣe tó bá tún out of body ẹ̀ nìyẹn lẹ̀ so it happened like that for maybe like two months or three months there about but after then Just we just have to pray that God, we don't want confusion. There will be confusion. And <laughs> so let's you can do everything you want to do without the, so that that stopped. Yes, stopping by but I did far out.